alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́hun Ọba atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad àlékún ìkẹ́ ohun ìgè ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anabiwa Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ tí a jẹ́ ni rẹ̀ tí a jẹ́ ni mímá níjókòó tòní lágbára Ọlọ́hun àwọn Yorùbá sọ pé ibi tá a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí nínú ìjókòó tí ó kọjá à ń sọ nípa àlùjáná onídẹ̀ra ńṣe lórí kálukú sì ń wú bí kọjá wípé àti ẹ̀tí kú àti jáde láyé àti jẹ́ kan náà àwọn tí ó wọ àlùjáná náà á wọ̀ ọ́ pẹ̀lú àánú ọlọ́run á wọ̀ ọ́ bá kó fún wa níṣẹ́ àríṣe Allahumma rzuqna al-khulda fi jannatik wa ahilla fi ridwanak warzuqna ladhata nadari ila wajhika al-karim wa ash-shawq ila liqa'ika wala fitnatin mudilla à ń bí ọlọ́run bá subhanahu wa ta'ala àníṣe kó pèsè àìkú fẹ́ni kọ̀ọ̀kan wa nínú ọgbà àlùjánnà onídẹ̀ra ọlọ́run jẹ́ àwọ̀ àlùjánnà ilé tó ṣe pé yìnyín kú mọ́ níbẹ̀ tí gbádùn rẹ̀ tí ó sì máa bẹ gbére wàhálà alayna fi ridwanaka ìyọ́nù rí ọlọ́run ọba máa rọ̀jò rẹ̀ ka orí wa nínú ọgbà àlùjánnà onídẹ̀ra warzukna ladhata an-nadri ila wajhikal wá ṣẹ́nìkọ̀ọ̀kan wa lẹ́yìn tó ṣe pé yóò láǹfààní láti bójú wo a ojú ọlọ́run ọba ọba alápọ̀nlé ọlọ́run sí alọ́kan náà àwọn tí ó rí ọ mọ̀ ṣe wá nínú àwọn tó ṣe pé wọn ò rí ọ láyé wọn ò tún lè rí ọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àní kò ṣe wá lẹ́yìn tí ó lè máa jẹ̀ràn lọ síbi bíbọ́ náà ọba pàdé ọlọ́run sí alẹ́yìn tí ó lè máa jẹ̀ràn o bí sẹ́rí bá dáa téèyàn bẹ̀rù ọlọ́run ọba èèyàn máa jẹ̀ràn kóun tiẹ̀ ti kú ni mìngẹ́rì bákan náà sí alẹ́ tí ó lè máa jẹ̀ràn bíbá rẹ̀ lọ́wọ́ bá pàdé ìjẹ̀ràn yìí májọ jẹ́ torí ipa wà nù fìtínà tí ìlà yìí lo àìsùn àìforílẹ́jù káàtayé bákan náà májọ jẹ́ pé nítorí fìtínà kan ètò ṣe pé máa ń kó ẹ̀dá sí nàní. àdúrà lọ́bádé níjókòó tòní o kọ́nà ọba kó sí alọ́mọ àlùjáná onídẹ̀ra a ti gbọ́ nípa àròyìn bó o ṣe rí nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá níjókòó tòní lágbára ọlọ́run ọba àwọn sẹ́ẹ̀rì wo làá mójútó tàbá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra àwọn nǹkan wo ńlá mùsà gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn nǹkan wo ńlá tẹpẹlẹ mọ́ tàbá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra ee alásìlẹ̀ àtúnlọ́ọ̀hì gọ́ọ́líyà ọjà tọ́lọ́ ń fẹ́ tàfẹ́mi àtẹ̀yìn ọjà ọlọ́run wọn alásìlẹ̀ àtúnlọ́ọ̀hì lìjánà ọjà tó fẹ́ tàfọ̀hún onáà ní àlùjánnà onídẹ̀ra ọjà tó bá wọ́n owó tó pọ̀ lèèyàn fi rà á iṣẹ́ rẹ̀ léyìí tó ṣe pé ata ó tó iyọ̀ ó dùn lèèyàn ó palẹ́ṣẹ́ lẹ̀ téèyàn bá fẹ́ wọ àlùjáná onídẹ̀ra àkọ́kọ́ mú àyà kan wá àwọn iṣẹ́ rẹ̀ tọ́lọ́mọba tọ́ka sínú rẹ̀ gbogbo wa á gbọ́ á wá ṣe àtúpalẹ̀ rẹ̀ tẹ́nìkọ̀kan tá a alẹ́ rẹ̀ wípé àwọn iṣẹ́ wọ̀nyí ṣe mo sì ń ṣe bí àbí ń ṣe é nínú suratu ali imran sura ẹlẹ́ẹ̀kẹta aya one thirty three ti dórí one thirty five níbẹ̀ yẹn ni pé aya àádóje àtẹyọ mẹ́ta àti ogóje ti dórí ogóje ó dín ẹyọ márùn ibẹ̀ ni a ti máa mú ìròyìn nípa aṣẹ́ tá a lè ṣe tá a fi wà lójẹ́ ní onídẹ̀ra nínú rẹ̀ ọlọ́run bá sọ wípé wasari'u ila magfirati min rabbikum. وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله walam yusirru ala ma fa'alu wahum ya'lamun. ìtumọ̀ ọlọ́run ní wasari'u ila magfiratin min rabbikum ẹ sálápá ń tètè lọ síbi àforíjì lọ́dọ̀ ọlọ́run yẹn ni pé ẹ tètè ẹ tètè jáwọ́ kó ń bí ẹ̀ṣẹ̀ ẹ tètè ronú ẹ túbá ẹ lọ béèrè àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba yín ẹ sálápá ń tètè lọ síbi ìwá àforíjì lọ́dọ̀ ọlọ́run wa jannatin arduha as-samawatu wal ard bákan náà ẹ tún tara tara ẹ ṣeré ìdíje lọ síbi kíni ila jannatin lọ síbi iṣẹ́ èyí tí ó gbìyìn wọ àlùjánnà onídẹ̀ra àlùjánnà tó ṣe wípé arduha as-samawatu wal ard ìbú rẹ̀ ó tó ká pa sánmà méjèèje àtilẹ̀ méjèèje ó tó ká pa pọ̀ àlùjánnà táwa wíyì u'iddat lil muttaqin ọlọ́run ló ń pe àmọ́ rẹ̀ lẹ̀ ní ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba. alladhina yunfikuna fi sarra'i wad dharra àwọn tó ṣe pé wọ́n yéé sáhun níbi ìnáwó wọ́n máa ń náwó wọn lásìgbà tó ṣe pé ara dẹ̀ wọ́n ìgbà tí wọ́n rí jẹ wọ́n náwó wad dharra ìgbà tí wọ́n tún bẹ́ẹ̀ nù nira náà wọ́n tún náwó wọn aláwọn tá a wí walikadhimina alghayd àwọn tó ṣe pé wọ́n máa ń gbé ìbínú mì wọ́n máa ń pa ìbínú mára wal'afina 'anin nas àwọn tó ṣe pé bẹ́ẹ̀yàn bá ṣẹ̀ wọ́n wọ́n máa ń ṣe àmójúkúrò fẹ́ni tó bá ṣẹ̀ wọ́n ni wallahu yuhibbul muhsinin ọlọ́run níṣẹ́ tí wọ́n iṣẹ́ rẹ̀ ni òun sí gbogbo ẹ̀dá pátá tó bá jẹ́ pé máa ń ṣiṣẹ́ rẹ̀ walladhina idha fa'alu fahisha aláwọn tó ṣe pé bí wọ́n bá hùwà tó burú jáì kan tí wọ́n bá ṣèṣì dá ẹ̀ṣẹ̀ kan àwòdọ́làmù àǹfọ̀sáhùn àbíyàn ti ẹ̀ bu ẹ̀mí ara wọn sí ni dhakarullah wọn rántí ọlọ́run fastaghfaru lidhunubihim nígbà tí ìwárìrì nípa ọlọ́run bá tó bá bá wọn tán tó bá ṣẹlẹ̀ sí wọn tán fastaghfaru lidhunubihim wọn máa tọrọ ọlọ́run ọlọ́run foríjìn à ọlọ́run dáríjìn wá ọlọ́run ṣàmójúkúrò fún wa aláwọn tá a wí yìí walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun wọn yìí sẹ́ni tó ṣe pé yọ takú ti ẹ̀ṣẹ̀ lọ́rùn ni rárá wọn yìí sábọ́rí kankan nídìí ẹ̀ṣẹ̀ léyìí tí wọ́n sì mọ̀ wípé ọlọ́mọ ń forí jẹ̀dá léyìí tí wọ́n sì mọ̀ wípé lórí ẹ̀ṣẹ̀ ńlá wọn wà. àwọn tí mo kà á lẹ́yìn àwọn ìròyìn iṣẹ́ rẹ bíi mélòó kan òní bẹ́ẹ̀nbẹ́ nǹkan àkọ́kọ́ ọlọ́run ní lil muttaqin ó lóun píyàmá àlùjánnà onídẹ̀ra òun píyàmá dé gbogbo àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run ọba tààlà àwọn wá làwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba o àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ń làwọn tó ṣe wípé ìtakọ̀ rọ́bà ń bí ti xaadìlì wíkọ́ yàtí mí ní àdàbí bí fáìlì má àmọ́rọ̀ ń bí tọ́ àtànláhu wọ́rọ̀ já ń lítàwá bí wàtàríkì má nàáhùn ánìwò tọ́ àtànláhu wà xawfà mí ní bí àwọn olùbẹ̀rù ọlọ́run ọba nù ńlá wọn tá ara wọn ròyìn tí mo kà á lẹ̀ ní èdè lárúbáwá ńlára wọn ńlá wọn tó ṣe pé wọ́n mú iṣẹ́ rí ìtẹ̀láṣẹ ọlọ́run ìmáṣẹfẹ́ náà ọlọ́run ọba wọ́n fi ṣe gàgá ntí ó máa jẹ́ gàgá láàrin wọn àti ìyà àbíbínú ọlọ́run wọ́n ṣe léyìí rọ̀jà ń lè thawabi lẹ́yìn tí fi ń béèrè ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ni o àwọn tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ wọ́n pátì wọ́n jìnnà sí wọn ò wọn ṣe é ta'atan lahu wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n yìí tẹ̀lé àṣẹ Ọlọ́run bá ní. àní àṣẹ bẹ́ẹ̀ khawfan min iqabi lẹ́yìn tí fi ń bẹ̀rù ìyà Ọlọ́run. ìbéèrè wa ni pé ìrẹ́ bàbá ìrẹ́ ìyá bùrọ̀dá àǹtí àbúrò ọ̀rẹ́ ìjà ń bẹ̀rù Ọlọ́run bàtà á lábí. sáà kan ṣe takùlá lórí ahọ́n ni abẹ́ ń bẹ̀rù Ọlọ́run bá níkọ̀kọ̀ àti ní gbangba so ti lónìí àyílà ńkọ́ so ti so ti wà nígbàradì fúnra làásàrì àbírun àkípọ̀ níjọ lọ́wọ́n ọba lójú ṣé lórí ẹ̀ náà lọ sì tún wà ṣébi tọ́lọ́wọ́n ọba ò ti fẹ́ bá ọ ṣébẹ̀ kó tún wà báyìí ibi tí ò yẹ kọ́lọ́wọ́n bó ti rí ọ ibi tó yẹ kọ́lọ́wọ́n bó ti rí ọ ọ ọmọ sí mbẹ sọ wá bẹ̀rù ọlọ́wọ́n bàbá yìí irẹ́ ìyàwó ọmọ tó ti jáde kó ń lé ọkọ rẹ̀ ọ̀dọ̀ yára rẹ̀ lọ́mọ dágbére pọ̀ ńlọ ọ̀dọ̀ alẹ́ lọ́mọ sí morílẹ̀ yìí sọ wá bẹ̀rù ọlọ́wọ́n bàbá yìí ìrẹ́ bàbá tọ́ ọ pamọ́ lẹ̀bi ẹ̀dá tọ́ ọ lámójútó kankan lórí àwọn ọmọ rẹ sọ wá bẹ̀rù ọlọ́wọ́n bàbá yìí ìrẹ́ tọ́ ọjọ́ lórí ìlú báwọn èèyàn bá lè kú ó kú kí wọ́n sá ti wà lórí ipò sọ ọ bẹ̀rù ọlọ́wọ́n bàbá yìí ìyẹn ni pé ntí ọba wo àlùjáde onídẹ̀ra yóò tọ́jú ìbẹ̀rù ọlọ́run yóò tọ́jú ẹ̀ pamọ́ nǹkan àkọ́kọ́ nu iṣẹ́ àkọ́kọ́ tá a tá a bá fẹ́ wo àlùjáde onídẹ̀ra taqwallah ìbẹ̀rù ọlọ́run ọba ọ̀dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run sí alẹ́ tí ó lè bẹ̀rù rẹ ọlọ́run ọba o níkọ̀kọ̀ ní gbangba nínú ilé níta láwa nìkan àbámbọ̀ láàrin ọ̀pọ̀ èèyàn ọlọ́run jẹ́ alẹ́ bẹ̀rù rẹ ọlọ́run ọba. ìròyìn ẹlẹ́ẹ̀kejì alladhina yunfikuna fi sarra'i wad-dharra àwọn tó ṣe wípé ìgbà ara dẹ̀ wọ́n wọn a máa náwó wọn a máa ṣe dáadáa sáwọn aláìní ẹni tí wọn mà rí ẹni tí wọn ò rí wọn á ṣe dáadáa sí wọn wọn á náwó sí wọn wọn dọ̀rọ̀ ńgbà tí wọn bá tún bẹ lórí ìnira náà wọn á tún máa tún ṣe ìtọrẹ àánú wọn á máa ṣe dáadáa fáwọn èèyàn. ìnípa wọn tá a wí yìí yunfikun ma umiru bi infaqihi ala alwajhil matlubi àwọn àṣetọ́nà ọba pa wọ́n pé ẹ máa ná ẹ máa ná ẹ ná síbi ìtọ́jú ayé ọ̀ràn yẹn wọ́n náwó wọn síbẹ̀ yẹn ni pé wọ́n ń yọ zaka ìtọ́jú ọ̀ràn yẹn wọ́n ń yọ ọ́ bákan náà wọ́sọ́dà kọ́ ti sàárà ìtọ́rẹ àánú ìtọ́lọ́wọ́n bá ní ká máa ṣe wọ́n tún ń ṣe òun náà wọ́n wà ń ṣe níbàámu sí bọ́lọ́wọ́n bá tààlà bó sì pa wá láṣẹ. àìmọye olówó lọ́lọ́ ṣúà dáadáa lórílẹ̀ tòní kò sí ìtọ́ran ti pẹ́yẹ kóyún ọ̀hún yọ̀zàká ọ̀pọ̀lọpọ̀ wọn rántí. àìmọye àwọn aláìní nìyà ń jẹ tí wọn ọ̀rẹ́ nìkankan tí ó tiẹ̀ kọbi ara sí wọn ṣé bó sì yẹ kó rí ṣé bẹ́ẹ̀ ló ṣe ń rí yìí ọlọ́mọ ṣàánú wa o a sì fẹ́ wà lùjáná dára tí a bá lọ́ máa lùjáná o ẹlòmíín gbọ́ ọba náwó méjèèjì tán yóò tún ná ẹsẹ̀ méjèèjì bí kùn bá tún ṣe é nà ni yóò tún nà á òun fẹ́ òun yìí fẹnu ń ṣe iṣẹ́ lẹ́yìn ó fi tọpa ìwà àlùjáná onídàra ọlọ́run sí alọ́kan náà àwọn tí ó wà àlùjáná onídàra o àní sí ọmọ àlùjáná onídàra wọ́n máa ń ná owó wọn sójú ọ̀nà ọlọ́run wọ́n fẹ́ kọ́ mọ́sálásí àwọn ọkọ̀ fowó lẹ̀ kódò owó tiẹ̀ ní òtún pọ̀ jù ọ̀dà afẹ́ afẹ́ ká nítẹ́ àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́gán wọn ò ti gbowó lẹ̀ àwọn tá a wí yìí wọ́n náwó wọn fi subul khair sí gbogbo àwọn ọ̀nà tó jẹ́ ọ̀nà rẹ̀ léè tọ́lọ́wọ́n bá tí ọ̀pá wá láṣẹ láti náwó sí. wọ́n náwó tá a wí yìí fi sàrà nígbà tí ìdẹ̀kùn ń bẹ nígbà tára tó dẹ̀ wọ́n nígbà tí wọ́n rí jẹ tí wọ́n rí mu tó wọ́n ń pọ̀ dáadáa tó pọ̀ yamọ̀ra wọ́n nà ìgbà tí ò tún tó nǹkan kan náà wọ́n tún ná owó yìí lẹ́nu tó ṣe pé wọ́n sàn wá ìyọ̀nà ọlọ́run bá subhanahu wa ta'ala ni wọ́n kì í sáwọn báyìí owó kó ṣe léwu kó kéré ma wọ́n yìí sáwọn rárá. ìròyìn ẹlẹ́ẹ̀kẹta al-kadhimina al-ghayb àwọn tó ṣe wípé habisuna li-ghadabihim ìbínú wọn wọ́n máa gbé mì ni wọ́n máa ń pa ìbínú mára ni wọ́n kì í bínú sí wọn náà sí ìbínú bí ẹ ẹni kí mo wí mo níṣẹ́ ìbínú ẹ máa ń bínú ibẹ̀yìn lẹ̀ máa ń sọ pé bá díẹ̀ bá dà yín lóògùn nù àfi kẹ́ ẹ fọ́ lẹ́yìn ó sì á le tó bá wọn ẹ̀jẹ̀ á bẹ̀rù bá tó rántí pé ẹ̀ńtọ́ fẹ́ jẹ níyàwó ojú lọ ẹ̀ńtọ́ ju wọn náà lọ́nbẹ̀ o ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ju wa lọ pátá ìyàtọ̀ fẹ́ máa fi jẹun ìyàtọ̀ náà bá lágbára jẹ lẹ́yìn lọ o yẹn ni pé bó o ṣe ń wá kọ́ bá kó foríjì hàn kó yọ́nú sí ọ kó mójú kò ń bi àṣìṣe rẹ àwọn tí wọn bá ṣẹ̀ wọ́n náà wọ́n náà máa gbìyànjú máa rí wípé ọ̀n lámójú kúrò fún wọn yẹn ni pé ìròyìn ẹlẹ́ẹ̀kẹta nu fẹ́ bá fẹ́ wà lùjánnà ọ̀jẹ̀ tí ó máa pa ìbínú mọ́ tí ó máa pa ìbínú mọ́ ọ̀jẹ̀ tó ṣe pé òní máa bínú báwọn èèyàn sí ọ ọ̀ràn tí ọlọ́run pé èmi náà kúkú ń ṣe lọ́wọ́n bá ọlọ́run sì ń forí jì mí wọn náà wàá ṣe àmójúkúrò fún wọn ọlọ́run bó ṣàmójúkúrò fẹ́ni kọ̀ọ̀kan wa náà ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin nínú àyàtà kan wọlé àfihàn àní nọ́ọ̀sì aláwọn tó ṣe wípé wọ́n máa ń ṣe àmójúkúrò àmọ́ ń dọ́là máa ń fẹ́ntọ́ bá bù wọ́n sí fẹ́ntọ́ bá yàn wọ́n jẹ kìí ṣe ti ọ̀lẹ́kọ́ o kìí ṣe ti àìlèjà o ṣùgbọ́n wọ́n yíyá fi rẹ̀ nítorí ìtọ́lọ́wọ́n bá ni wọ́n máa ń ṣàmójúkúrò fáwọn èèyàn ẹ̀ wọ́n jẹ ẹ̀ ń gbàgbére sí wọn wọn a máa lámójúkúrò fún wọn kìí fi ìyà gbẹ̀san lára tó ṣe pé ọba ṣẹ̀ wọ́n ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ńṣe ni wọ́n rà alámọ̀jú kúrò fẹ́ntọ́ bá ṣàyè dá sí wọn àwọn ń ta àkàálẹ̀ iṣẹ́ rẹ ni ẹni tí bá ń ṣe olùṣe rere ni ọlọ́run fi apárí àyà ń pé wallahu yuhibbul muhsinin ọlọ́run lóhùn ọlọ́run ba òun máa ń nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀dá tó bá ṣe pé ọba máa ń ṣiṣẹ́ rẹ tó yẹ pé iṣẹ́ rẹ ó jẹ́ lógún iṣẹ́ rẹ ó mu lọ́kùn kọ́ndọ̀n yẹn ni pé wọ́n náà lára àwọn iṣẹ́ tá ṣe tá a bá fẹ́ wà lùjọ́ náà ńlá màsí ń gbọ́ yìí lára àwọn ìròyìn wọn alladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum ń làwọn tó ṣe wípé tí wọ́n bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ léè tó burú àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáì oníjẹ́ fáyíṣà bí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá kakọ́tìlẹ̀ nafsi bíi kápáàyàn lápèjúwe ìṣẹ̀yà ṣe bàbá ìgbowó èlé ìgbowó ìbọ̀nú ìjẹ́dúkìá ọmọ òrukàn aláwọn tá a wọ́n ṣe sìnà tí wọ́n bá dá ẹ̀ṣẹ̀ ńlá àbáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké dhakarullah wọ́n rántí ọlọ́run pé ah ṣètọ́nà ọmọ sí burú ọmọ sí nígbàlá ọ àfìgbàtọ́ tán jẹ kí mo wá bá débi sínú kí mo bá débi òòlù tí mo wá kójọ yá ah, ọlọ́run ṣàánú mi ọlọ́run foríjì mi walladhina idha fa'alu fahisha àwọn tó ṣe pé tí wọ́n bá hùwà tó burú jáì láàrin àwùjọ látàrí pé wọ́n dáhùn ẹ̀ṣẹ̀ ní ńláńláńlá kọ́ngbẹ́kọ́ngbẹ́ àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ wọ́n dá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké dhakarullah wọ́n arántí ọlọ́run bí wọ́n bá rántí ọlọ́run ọba tán fastagfaru lidhunubihim wọ́n wàá kábàámọ̀ wọ́n wàá pinnu pé àwọn ò ní dédé ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn tòní ètí á dá yìí o wọ́n máa tọ́ lọ́dọ̀ ọlọ́run pé tọ́ ọlọ́run ọba o àní kò forí tòní jìn wá bó o bá ti lè forí tòní jìn wá àtúndédé ẹ̀ṣẹ̀ mọ́ o yẹn ni pété wọn náà bá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra lára àwọn sẹ́tọ́ màṣínù kò sí bẹ́ẹ̀ dá ó ṣe rìn torí ò ṣe ní mí kò sí bẹ́ẹ̀ yín ó ṣe ṣe téyìn òfin ní dẹ́ṣẹ̀ kan àbó mi kullu bani Adama khata wa khayrul khatta'ina tawwabun gbogbo ọmọ anabi Adama ẹni tó lè ṣàṣìṣe ni wá ẹni tó lè ṣẹ̀ ó ní wá ṣùgbọ́n ẹni tó lóore jùlọ ní gbogbo ẹni tí máa dá ẹ̀ṣẹ̀ dá ẹ̀ṣẹ̀ pátápátá ní gbogbo ẹni tí máa ń ṣe àṣìṣe pátá òun náà ni tawwabun àwọn tó ti pé tí wọ́n bá ṣe táwọn á Ọlọ́run ìwárìrì ń pa Ọlọ́run ọba yóò dé bá wọn wọ́n máa bẹ lọ́wọ́ ọlọ́run foríjì wá àní dédìí rẹ̀ mọ́ wọn kì í saborí kankan nídìí ẹ̀ṣẹ̀ wàlám yóò ṣe rò aláwọn tá a wí wọn kì í takú tẹ̀sẹ̀ lọ́rùn wọn èsì tó ṣe pé ọtí tí mu yóò mú tiẹ̀ jáde láyé ni ẹbọ tí ń ṣe ọfẹ ṣekú ni àwọn ò rí bẹ́ẹ̀ o wàlám yóò ṣe rò àlàmà fáwọn àlò wàhùn yá àlàmù léyìí tó ṣe pé wọ́n sì mọ̀ wípé ní táwọn ń dá yìí wọ́n mọ̀ pẹ́sẹ̀ ni yá àlàmù tí wọ́n sì mọ̀ wípé ọlọ́wọ́n bá ọba tí máa ń forí jìnnì ni lọ́gàn wọn ó tù bá kó ń bi ẹ̀ṣẹ̀ tí wọn ó sì jáwọ́ kó ń bẹ̀ tí wọn ó pinnu pé àwọn ò ní dédé ẹ̀ṣẹ̀ mọ́ tí wọn ó wà múra síṣẹ́ rí ní ṣíṣe. àyà tí mo wílẹ̀ kàn àbí ìta yọ àwọn ìròyìn yìí níbẹ̀ nínú suratu Ali Imran ibẹ̀ láti rí àwọn àyà náà láti àyà one thirty three tẹ̀dọ̀rì one thirty five ẹtí ká náà kàkà ká ronú sí dáadáa ọlọ́run ṣe alọ́mọ àlùjáná o ọlọ́run mọ̀ ṣe wá lọ́mọ náà a tún wá lọ ní ìsìn sínú Suratul Mu'minun ní láti bí àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ibẹ̀ láti gbé tí dórí àyà ẹlẹ́ẹ̀kọkànlá kágbọ́n tọ́lọ́mọ bá subhanahu wa ta'ala ní tó fẹ́ sọ fún wa níbẹ̀ bisimilahi rahmani rahim ọlọ́ni kọ́dé aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un walladhina hum anil lagwi mu'ridun.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 ọlọ́ni kọ́dí aflahal mu'minun àwọn onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè àwọn onígbàgbọ́ òdodo wọ́n ti ṣoríire àwọn onígbàgbọ́ òdodo wọ́n ráyé wá ayé wọn dá ọ̀run wọn ò tún dá àwọn wá làwọn mùmínì ọ̀hún alladhina hum fi salatihim khashi'un àwọn tó ṣe pé tí wọ́n bá ń kírun báyìí wọ́n máa kí ti bẹ̀rù ọlọ́run ti bẹ̀rù ọlọ́run bá ní bí ìgbà pé wọn ò ní kí mi ìmọ̀ ètí ń kírun bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa kí wọ́n máa kírun bígbà tí wọ́n lọ́wọ́ bá sójú báyìí torí pé ń bẹ́ẹ̀ nu ọkàn wọn wọ́n nígbàgbọ́ pé báwọn ò tiẹ̀ rọ́ lọ́wọ́ bá sójú ṣáká ọlọ́wọ́ bá ń ra wọn subhanahu wa ta'ala. alladhina hum fi salatihim khashi'un irun tí abíyá ṣe máa ń kírun wọ́n máa kí tìbẹ̀rẹ̀ ọlọ́run tìbẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n yẹ sáwọn tó ṣe pé wọ́n máa kírun tó ṣe pé ẹ̀mí ò sí ń bẹ́ẹ̀ òkùtù ara nìkan níbẹ̀ nu mọ́ṣáláṣí aláwọn tó ṣe wípé walladhina hum anil lagwi mu'ridun àwọn tó ṣe pé ọ̀rọ̀kọ̀rọ̀ iṣẹ́kíṣẹ́ wọn máa ṣẹ́rí kò ń bẹ̀ ni ẹ lè bá wọn nídìí eré ẹ lè bá wọn nídìí nǹkan tí ọ̀dà ẹ lè bá wọn níbi ọ̀rọ̀ yìí níbi òfò ṣe ìpẹ̀gàn ọmọnìkejì ìwàsùnbọ̀ ọmọnìkejì ẹ lè bá wọn bẹ̀ ogun tí ó ti láǹfààní tí ọ̀lẹ́sàn nu ẹ ní bá wọn bẹ̀ ẹ ní kí wọ́n jókòó síbẹ̀. walladhina hum lizzakati fa'ilun aláwọn tó ṣe wípé wọ́n máa yọ zaka zaka yíyọ ó ti di bárakú fún wọn wọ́n ti àkàkúnṣẹ́ léyìí tó ti pé wọn ò lè ṣe kámáṣe. walladhina hum li furujihim hafidhun aláwọn tó ṣe pé wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn wọ́n yìí ṣe sìnà níjọ́ tó ti wọlé ọkọ kó tó wọlé ọkọ ẹnìkan kò sí láṣọ rí ó tún wá délé ọkọ náà bó ṣe wà náà ló tún wà lẹ́yìn ọkọ rẹ̀ ẹnìkan kan ò tún rí òwò rẹ̀ mọ́ walladhina hum li furujihim hafidhun aláwọn ọkùnrin tó ṣe wípé wọ́n máa ń pa abẹ́ wọn mọ́ wọn kì í ṣe sìnà wọn kì í yálè wọn ò níyà kankan tí ó máa jẹ́ ìyà bàṣírí. aláwọn obìnrin nù wọn wọn à ní ọkùnrin kankan tí ó máa jẹ́ aláàánú bóbi bá ń dákọ̀ aláàánú òun àlè rẹ̀ nù bọ́kọ bá ń dákọ̀ àwọn ìyá aláṣírí àwọn àlè rẹ̀ nù ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹ bá fẹ́ wọ àlùjáná onídẹ̀ra walladhina hum li furujihim àwọn tó ṣe wípé abẹ́ wọn hafidhuna wọ́n máa sọ wọ́n máa pamọ́ wọn kì í fi ṣe sìnà ẹni tí ò lẹ́tọ̀ láti débẹ̀ wọn kì í fún láyè láti débẹ̀ ìyẹn àwọn tí wọ́n jóbìnrin bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n jọkùnrin náà obìnrin tí èyí sẹ́lẹ̀tọ̀ wọn wọn kì í sí lásán wò wọn kì í bọ́ọ̀yàn lọ́wọ́ wọn yìí fọ́ pa ìyàwó oníyàwó wọn yìí fọ́ jẹ́là bìlìntàṣẹ́ wípé wọn ò tiẹ̀ wá ṣe lásán wò àbí wọn ò tiẹ̀ wá bá ṣeré kéré. aláwọn tá yìí illa ala azwajihim wọn ò sí ẹnìkankan lásọ sókè wòrí àfàwọn tí wọn bá jẹ́ ìyàwó àbáwọn tí wọn bá jọkọ wọn. aw ma malakati aymanuhum àfàwọn ọkùnrin tí wọn bá tún lẹ́rúbìnrin wọn a máa tún dọ́dọ̀ àwọn tí wọn jẹ́ ẹrú wọn lóbìnrin. ọlọ́run wa ní àwọn tí wọn bá ń ṣe báyìí fainahum ghairu malumin kọ́kọ́rí ó sì ọ lásọ̀wọ̀ àlébúwọ̀ àlébọ̀ wíjọ àlébọ̀ wíjọ lé lórí kọ́ ọ dọ́dọ̀ ìyàwó rẹ tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ kó o ṣí lásán wò kò sẹ́ni tí ó bu ọ sí kò sẹ́ni tí ó bọ̀ wíjọ́ lé lórí. ṣùgbọ́n fámà níbi tàgọ́ wàrọ́ àdáálíkà lẹ́yìn ìyàwó rẹ tó fẹ́ nulẹ̀ lẹ́yìn ọkọ rẹ nìkan tó láǹfààní láti sí ọ lásán wò a tó bá tún lọ fààyè lẹ́fẹ̀ẹ́ lómìn àbí wọ́n tó jẹ́ ọkùnrin tó lọ ń yàlè níta àbáwọn ìyàwó ará àdúgbò gbogbo pátápátá ló ti sí lásán rí a. Ah fámánì ibùtàgà wàrọ̀ àdáálì káfáwòlá ayíká wọn múlẹ̀ àwọn adùn irú aban báńlá ti ń gbàgbére wọ́n ti tayọ ààyè wọn wọ́n ti dẹ́ṣẹ̀ wọ́n ti kọjá ẹnu ibi tó yẹ kí wọ́n ó dúró sí wọ́n ó sì jìyà rẹ̀ wájú ọlọ́run bá subhanahu wa ta'ala lásìkò tá a wà yìí ẹ eh, ọlọ́run wá ṣàánú wa yorùbá ní àdúgbò tí ń tòrò àwọn máa lé ibẹ̀ ni ò tí dàgbà àwọn máa lè wọ́n ti wá dàgbà báyìí o ibẹ̀ rí tàdúgbò tòrò mọ́ ẹ́ ẹ̀ wo bí wọ́n ṣe dàgbòróró láwọn ẹ láwọn ọ̀sẹ̀ tó lọ àwọn ọmọ àlè ni a ti ń dàgbà hàn kọ́lọ̀ ń kọ́mọ̀ sànú wa kọ́lọ̀ ń kọ́ba ni tó ń dá ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ nínú ìlú yìí ọlọ́run tó bá ní dá padà o ẹni pé ẹjẹ́ abẹ̀rù ọlọ́run ọba jẹ́yàwó rẹ ó tó ọ ìrẹ́tọ́ ọjọ́ kọ ìrẹ́tọ́ ọjọ́ ọkùnrin ìgbàláyè ń bẹ fún ọ láti fẹ́ méjì kan yí àpò rẹ wò wò làákà ìrẹ́ só mú yẹnyẹn só lè fi darí inú ilé só sì lágbára àti kóòpù pẹ̀lú obìnrin méjì mẹ́ta mẹ́rin ìgbàláyè ń bẹ fún rẹ tọjọ ọkùnrin obìnrin nìkan ìwọ àtọkọ rẹ nìkan ọ lẹ́tọ̀ọ́ láti ní ọkàn lẹkọ tún lálẹ́ níta ẹjá bẹ̀rù lọ́wọ́ bá o tàbá fẹ́ wo àlùjànnà onídẹ̀ra àwọn ń ta àkàálẹ̀ yìí ẹ̀yà jẹ́ amójútó nítẹ̀síwájú ọlọ́ni walladhina hum li amanatihim wa ahdihim ra'un àtàwọn tó ṣe wípé àwọn nǹkan àmánà nǹkan gbàfipamọ́ ètí á kó sí ẹ lọ́wọ́ wọ́n máa mójútó wọn kì í rà màá náà láre ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti bọ́ sórí ipò wọn kì í yàn án bẹ́ẹ̀ owó tí á kó sí ẹ lọ́wọ́ wọn è sáré lò ó ká máa yan náfìlà ọ̀pẹ́ ká máa ṣe gbóná ọ̀pọ̀ kọ́mọ́lá à èmi ní ìta sí lè yan ẹ owó lówó tí á kó sí ẹ lọ́wọ́ ọ̀sáré mú lò à ẹ̀já bẹ̀rù ọlọ́wọ́n bàtà á la ṣùgbọ́n tí ó bá wà lùjẹ́ ní onídàra lára ni wípé àmàánà ọ̀rọ̀ tí á fi sí ẹ owó olówó tí wọ́n kó sí wọn lọ́wọ́ bí wọ́n ṣe kó sí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ṣe wà wọn ò ní yá wọn ò ní yá ló ń bẹ̀ wọn ò ní jiná wọn ò ní dambaru rẹ̀. walladhina hum li amanati mu'ahdim ra'un aláwọn tá a wí àdéhùn tí wọ́n ṣe fáwọn èèyàn wọ́n máa pè àdéhùn wọn kì í sẹ́ni tí ó ṣe àdéhùn tí ò ní síkà lùkáwà ni tí ò ní pé àdéhùn náà wọn ò dàbí àwọn mùnáfìkì ẹ̀dá ṣùgbọ́n àwọn tá a wí àdéhùn wọn wọ́n máa mú ṣẹ àmánà wọn kì í ra láre wọn máa ń sọ dáadáa walladhina hum ala salawatihim yuhafidhun aláwọn tó ṣe wípé irun wákàtí márùn wọn máa ń ṣàmójútó rẹ̀ wọn kì í ya akíkandá kan sí wọn kì í ṣẹni tó ṣe wípé irun wọn ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún ni irun jimá ìtúnu àwẹ̀ àti irun léyà gbogbo wákàtí tọ́lọ́run bá pa wá láṣẹ pé ká kí láwọn àrùn ọ̀ràn àyàn wọ́n máa ń mójútó wọ́n máa ń kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ ọlọ́run wa ni ulaika humul warithun àwọn ìròyìn tá a kà á lẹ̀ yìí ń ta lára rẹ̀ àwọn tí ó jogún aljanna firdausi sànù o hum fiha khalidun wọ́n sì máa bẹ́ẹ̀nbẹ́ lọ ní gbére nínú àwọn àyà tí a kà yìí àwọn ìròyìn bíi mélòó kan ọ̀nbẹ̀ẹ̀nbẹ̀ àwọn iṣẹ́ bíi mélòó kan ọ̀nbẹ̀ẹ̀nbẹ̀ tá a bá mójútó pẹ̀lú àánú ọlọ́run ba a lè wà aljanna dẹ̀ra pẹ̀lú àdúrà ó ní gbàgbọ́ sáwọn màláíkà ó ní gbàgbọ́ sáwọn tìrọ Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run ba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kádàrá ntọ́sẹ̀lẹ̀ sí ọ láburú ni ní rere ni ó ní gbàgbọ́ wípé lan yusibana illa ma kataballahu lana huwa maulana aburú kankan ò ní wá ṣe àjálù kankan ò lè ṣẹlẹ̀ sí a tí ó wà wá látọ̀dọ̀ èèyàn rárá nǹkan kan ò lè ṣe wá àfi tí bá ti ń bẹ́ẹ̀ nù àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bí nǹkan bá ṣe ọlọ́run ló fi ṣe wá ọlọ́nfẹ́ yẹ ìmánì wa òní tàbí kókó ẹ̀ṣẹ̀ kan láti dá tọ́lọ́nfẹ́ kárán tọ́fẹ́ rán alétí tọ́fẹ́ ká túbá kò ń bi ẹ̀ṣẹ̀ wọn wọn ò nígbàgbọ́ nínú àwọn nǹkan wọ̀nyí àti gbogbo ntọ́lọ́ ń bá pa wá láṣẹ pé ká nígbàgbọ́ sí wọn ò nígbàgbọ́ nínú rẹ̀ nǹkan àkọ́kọ́ òǹlẹ́lẹ́yìn wọn ò nígbàgbọ́ nípa kú àtàwọn tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú wọn ò nígbàgbọ́ nípa àwọn àpẹẹrẹ èyí tí ó dé kí ayé yìí ó tó parẹ́ kálukì àmà kó tó di pé yóò tó wọn ò nígbàgbọ́ sí wọn tọ́lọ́mùbá pa á láṣẹ láti nígbàgbọ́ sí. ìròyìn ẹlẹ́ẹ̀kejì alladhina hum fi salatihim khashi'un àwọn tó ti pé tí a bá ń kírun ìwárìrì nípa ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yọ̀gbánú gbòde yọ̀gbánú gbọ̀kàn gbòde gbàgbọ́ ara wọn pátápátá sọlá làwọn àròyìn ọmọ àlùjánná onídàránu wọn ò ní ya kíkandá kan sí ọmọ fẹ́ wà àlùjánná èèmọ̀ kírun nínú àwẹ̀ làmọ̀ ti rí ọ ní mọ́sálásí káyìn ọ̀yá múra sírun kọ́ máa kí kálíbà rí ọ nínú àlùjáná onídàra káńbà àsàfẹ́kù rẹ ọlọ́run ṣe nìkan kan lọ́mọ àlùjáná o nínú ìròyìn wọn wọ̀lẹ́dínà máa ní dàgbé mọ́rí dùn àwọn tó ṣe wípé gbogbo tí ò sáǹfààní tí ò sóore kankan níbẹ̀ tẹ́gbẹ́ tíyẹn bá wà ńbẹ̀ la ẹsẹ̀ lèyìn ọmọ gbèyìn nígbà ládá ẹ̀ lè bá wọn bẹ̀ yálà níṣe ni lọ́rọ̀ ni ẹ̀ lè rí ẹ níbẹ̀ irú àwọn báwọn lọ́ra àwọn ìròyìn àwọn tí ó wọ àlùjáná nù wòye wákàtí tó lò ń lé bọ́ọ̀lù lánàá wòye wákàtí tó lò ń de géèmù níjẹta fi kánrankan ńlọ fi fídíò sínú ilé nígbò lọ fẹ́ ṣiṣẹ́ àlùjánnà ńgbò lọ fẹ́ rántí ọlọ́run rántí ọlọ́run ọba máa fídíò lọ́rùn rántí géèmù lọ́rùn rántí bọ́ọ̀lù lọ́rùn rántí owó La Liga owó Premiership owó gbogbo ẹ̀ pátápátá àwò pọ̀ ní bẹ̀rù ọlọ́run nígbò lọ fẹ́ rántí ọlọ́run ọba báyìí so bí ó ṣe máa nu o àwọn ntọ́sẹ̀kùnú àyà nǹkan náà ká lọ kà á nínú Suratul Mu'minun àyà alákọ̀ọ́kọ́ tèèdẹ́lẹ̀ kẹwàá ká máa wá bẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ bá ti ń ká ọ̀kan wípé tí ròyìn yìí sì ń bẹ lára mi bí tí mo sì fẹ́ wọ àlùjáná onídẹ̀ra àṣetán tí máa ń dáṣẹ́ rí ẹ̀dá lọ́nà tí èjì kéèyàn láǹfààní láti wọ àlùjáná ọ̀nà ọba ni di àṣetánì mọ́lẹ̀ yóò wà fún wa níṣẹ́ rẹ̀ kọ́lọ̀ ń kọ́ wa ṣe wa lọ́mọ àlùjáná kọ́mọ ṣe wa ní ọ̀mọ náà Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar